bá ẹ sọ lórí fóònù ọ̀rọ̀ oh. tí mo bá ẹ sọ lórí fóònù. láìkì mi báwo má fi mí rẹ́rìn náà ọ̀rọ̀ tó ń dùn mí. nígbà tó sọ pé òun láìkì mi ṣé pọ́sibú kò máa láìkì mi. ó láìkì mi. ọ̀rẹ́ ẹ̀ mo láìkì uh-huh. ẹ̀ fẹ́ ẹ̀ mo lọ́ọ̀bù gan. love. Oh. bọ̀bọ̀ mi understand ṣé o mo ṣe tí mò ń ṣe bá. mo mọ̀ bọ́ mi ò kí ẹ̀ i don't care mi mo rí ẹ tí mo mọ̀ nífẹ̀ẹ́ náà. ọkàn love mi. mo love ẹ ah. just give me chance. mo tún ti rí lover boy o. <laughs> try to bí mi. ṣe lè sanwó mi. bíbí agbára ọlọ́run gbé tó bá ti dìgbà ẹ náà wàá mú bó ṣe máa ṣe. yes màá mọ nǹkan tí màá ṣe jẹ́ kó dìgbà ẹ i don't care ó jẹ́ kí ẹ̀ torí oúnjẹ wájú ń dẹjọ́ èmi ò fẹ́ wà láfẹ̀mí ara mọ̀kàn tí mò ń try láti ọ̀fẹ́ mi ṣé mo pé ó níṣẹ́ tí mò ń ṣe ó dẹ̀ mọ̀ pé mi rà ayé kó má di pé bóyá nǹkan máa ṣẹlẹ̀ bóyá kìíní kan. kò sí wàhálà I mean it baby I mean it I really love you so much. love. yes. bọ̀bọ̀ má pa mi lẹ́rìn ó bí ṣe kí láìkí ọmọ serious báyìí ní bíbáyìí àfikún ìgbà lẹ́rìn anyway màá máa rò ó. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ mi yóò máa lẹ́yìn àjàǹkí ele. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ mi yóò máa lẹ́yìn àjàǹkí ele. a máa sọ̀rọ̀ ìyá a máa sọ̀rọ̀ nípa ọ̀la. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ mi yóò máa lẹ́yìn àjàǹkí ele. màá rí ẹ lẹ́nu màá rí ẹ lẹ́nu nínú àdúgbò náà ló jẹ́ kẹ́ẹ̀ àyẹ̀mí ìṣẹ́bí ìyàwó ilé mi làwọn gbọ́dọ̀ máa wá ẹ wá. kí ni ibi parọ́ fún mi ò lè sùn látànà. ilé ìsùn ọ̀rọ̀ fẹ́ lágbára. ọ̀rọ̀ fẹ́ lágbára mo ṣe believe ni báwo wá lọ́rọ̀ tá a sọ. ó wà ń bẹ syntax ọ̀rọ̀ ṣì wà ń bẹ jọ ṣó ló ń jẹlé ṣó lẹ́gùsí tó àwọn assorted àwọn tí ẹran yẹn wà nù ẹ. oúnjẹ wà bọ̀ máa ṣe lọ bẹ̀rẹ̀ rà ní tree ni o. ó máa dáná ni o. tree bíbá owó ò lè dáná ni. bẹ́ẹ̀ ni mo dá tí mo bó la ṣe fẹ́ kó pẹ̀lú ọ̀rọ̀ fífẹ́ tó ní máa dáná fún mi. sí mi ókè ó ní ọ̀rọ̀ ẹ̀ kó sí wàhálà máa ṣàwọ̀ àkànṣe sí jẹ́ kí n lọ bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì tó nínú. ó máa kọ ṣe bí wọ́n ló fẹ́ fẹ́ mi gbọ́n gbọ́dọ̀ mọ̀ gbogbo yẹn ṣe mo nídìí um, ẹ̀gúsí tó ní tinú ẹran dẹ̀ iyán mọ́ra ayọ́ tó le o ètò bá rọ̀ it's I love you ife ìfẹ́ mi jọ ó tó lọ bá mi gẹ́tò mi mo fẹ́ mu Yeah, I'm coming. ránṣẹ́. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èrè. Eh. báwo ni mò ń gbọ́ ló fẹ́ bá mi sọ nǹkan. mo ní mo fẹ́ lọ birthday party. party ni party. you said what? bọ́mú rògbò ti fi gbogbo wàyí sílẹ̀ ni oh location Okay, you understand now. mo lọ birthday party. birthday party. Eh. oh my god but ta ló máa fi bébì wa lẹ. ó money pọ́n ni wàá pọ́n ni náà. má ṣe pọ́n ọmọ ṣé mo jóbìnrin ni. àjọ iṣẹ́ kí lè gbà tó bá pọ́n ṣe bá ti jọ sọ tẹ́lẹ̀ wípé màmá jáde àbí o. try understand. o ṣe fún láti tàbí tàbí ọmọ. sì mí ṣubú náà. àbí kọ́lọ́run wà gbà kó so. ẹ lórí ṣe hello. hello Richard ok mo ní kí tó bá pé ibi tí mo ní mò ń lọ lánàá yẹn pé mo ti set. lọ sí bọ múrù bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ kó lọ mọ́ ọmọ wa ń kọ́ ibùdó máa gbọ́mọ sí. ọmọ ẹ ọ náà ni mo fẹ́ sọ fún ẹ pé màá bẹ́ẹ̀ gbé sí fátírì. fátírì bíi ti báwo oh my god kí ni gbogbo eléyìí fati ibi ah, ọmọ yìí ò lè wá sí kí ọ̀nbẹ yẹn náà kí ló mí ah, oh my god. ó dàbọ̀. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ ni yóò máa lẹ́yìn Àjàyí èrè. yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda ṣó dára báàkì tó ń ṣe rádaràda sódára àfi kọ́lọ́run wa gbà kóso àfi kọ́lọ́run wa gbà kóso báàkì tó ń ṣe rádaràda sódára báàkì tó ń ṣe rádaràda sódára àfi kọ́lọ́run wa gbà kóso àfi kọ́lọ́run wá gbàkóso. bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda ṣódára bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda ṣódára àfi kọ́lọ́run wá gbàkóso. àfi kọ́lọ́run wá gbàkóso. bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda ṣódára bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda ṣó dára àfi kọ́lọ́run wa gbà kóso àfi kọ́lọ́run wa gbà kóso. ẹ lórí ṣá wo èmi ti fẹ́ gbọ́mọ sí fátírì mò ń bá tèmi lọ nìyẹn ó dìgbà. sorry baby eh, sorry oh my god gbogbo tó bá gbọ́mọ sí eh, kò sẹ́yìn. hello, what's up? Where are you? Yeah, I'm mo a career sọ̀rọ̀ ni based on my baby, ṣé o understand? Ṣé àmọ̀ pé mi àti ìyá yóò jọ wà mí? So mo lè fẹ́ career, because I really need to. Tó bá débi àmà sọ. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò Faith Oh, come in. Alpha. What's up, báwo ni? Kí ló ṣẹlẹ̀? Sori based on nǹkan tó ṣe ń ṣẹlẹ̀ mo pè é fún ṣé mo pè mí àti ìyá rẹ̀ mọ̀ pa àjọyọ̀ mọ́. Ah, last week ó ṣàṣẹ àwọn nǹkan kan ṣáàtì ìyẹn ṣáàtì lọ no long talk bẹ́ẹ̀ bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni pé bó ṣe máa help me. láti my band touch you, baby. mo kún mi ń ṣì kéré ṣùgbọ́n kò ṣe help me. tó my band touch you. tọ́jú ẹ̀ for now. Ẹni kókó báà. Um, but kí ló fún ẹ ní assurance pé ìyàwó ẹ̀ padà wá? Oh, kò lè ever padà wá. Ìyẹn ló dá mi lójú jù because òun náà sọ pé òun lè padà wá pé kò sí nǹkan tó ń fẹ́ fi mí ṣe mọ́ and I don't care. Kí ẹ kò lè padà wá mọ́ in short. Ó ti lọ nìyẹn tiẹ̀. Ẹ kò sí wàhálà, mo dẹ̀ láìkẹ́ ọmọ yẹn náà máa. Ó dáadáa ni. Ọmọ yẹn ti fún ẹ, mo eh, ah, In fact, wọ́n náà mọ̀ pọ̀ kàn mí Ẹ kò sí wàhálà. But eh, problem kan àbẹ́ mo nílé ìgbọ̀mọ̀ yẹn lọlé o. Ẹbí ọmọ dúró síbí. Ah, no problem ìyẹn náà wà òkè ó wà òkè interesting ìyẹn wà òkè kí ni kí n wá fi ṣe lálejò bá. àwọn ọmọ ti jẹjẹ kí n tó máa bọ̀ ń bí. Ah, o tún bẹ̀rẹ̀ ni bóyá o máa ń tijú bóyá o fẹ́ jẹun lọ́dọ̀ máa ṣáà fún ẹ lómi. o ṣáà lè fi gbóso oúnjẹ fún mi. máa ṣáà. oh wow what's up faith. mo á ké káàbọ̀. yà báwo ni. báwo jẹ. bébì o ti bá mi múra fún. Mm. o ṣé gan-an thank you so much what's up darling. Baby, báwo ni ṣó ti wá ṣó ti jẹun? Ẹ ó ti jẹun. Bóyá jẹun tán náà ni mo wẹ̀ yìí. Ok. Oya come come come. Oh ah, baby, what's up? Yeah, take. Jẹ́ kí n kọ́ àwọn ilé wọlé. Oh. My baby. Richie. Ah, what's up, Faith? I'm going out to Mo wọ́n dá ṣe ọjà yín sí. mo dẹ̀ fẹ́ mo dẹ̀ fẹ́ fún ẹ nǹkankan bọ̀ máa bèbè ṣe gbé dání. ṣé candidate mi ni kí n send ní àbí o. nù náà n kò fẹ́ kó kọ̀ ṣe díjú ẹ̀ díjú ẹ̀ mo fẹ́ fún ẹ nǹkankan ni. ẹ nà. ok o. dẹ̀ ń bá mi náwó ẹ̀yẹn síwájú. ṣé kìí ṣe kó fẹ́ gba cheese bọ ọmọ báyìí. no àtọ̀ bèbí àhán. èmi ti jẹun náà. ok. náwó ilé ìkọ́wọ́ kejì ni mo láì ṣé ó tún special ni. ó special mo fẹ́ kó mo fẹ́ fún nǹkan kó bá ń fún bébì mi. thank you. yes darling. àjàǹtí ele yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. Ah. àǹtí mi àǹtí mi. Hey, má máa jáwá rẹ̀ sùúrù léyìí o àǹtí mi. sísá bẹ́kì sísá bẹ́kì. oríṣiríṣi. àǹtí mi kí ló ṣe yín. kí ló dé. nǹkan ṣe mí. kí ló ṣe yín. kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín. ó lò ní járe sùúrù léyìí kí ló ṣẹlẹ̀ sọ fún mi kí ló ṣẹlẹ̀. ṣètò dọ́dọ́ tó dé ni. kí ni wàá sọ. ní mi lè bímọ ha ogun èṣù rèé jesus christ kí ló ṣẹlẹ̀ kí ló yára fẹ́ ṣe báyìí. ó wàá mọ̀ nǹkan tí mò ń rò látara. kí lè rò kí lè rò. ṣé wọn pé mo bímọ ah. tí mo bí fún richard. ẹ olórí burúkú richard yẹn. Eh? kí ló rẹ fẹ́ ká. ọlọ́run la ṣáà ń sọ̀rọ̀ fún. ọ̀rọ̀ ti yanjú báyìí ẹ mọ nǹkan tá a máa ṣe. kí la máa ṣe. kí àwọn ayákìlá la máa ń sìn bó ṣe wà yẹn ọmọ yẹn ga fún wa lọ́wọ́ a sì máa ṣe eré. bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda ṣó dára bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda ṣó dára àbí kọ́lọ́run àgbà kó tó àbí kọ́lọ́run àgbà kó tó tó ah, ń ṣe rádaràda. ìfàdúrà ṣe surprise náà fún yín. àwa ọmọ west láti gbẹnu bí ìjọ ọjọ́ òní kúkú wá síbẹ̀. wọ́n like seriously I really love this eh, place Jesus Christ. calm down kúlẹ̀ sí tó wa yẹn.

àtàyè fi yẹn jẹ kó dẹ mọ. ìyàwó ẹ̀ ló ń lọ bẹ tí bẹ́ẹ̀ wá sí ní ìdílé. má pa má pa má pa filẹ̀ filẹ̀ filẹ̀ ọ̀gbẹ́ni má lọ wú o. ló filẹ̀ jẹ kó dẹ mọ yìí má pa àyà òṣèré má torí ló pé ló pa àyà. ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn Àjàyí. aláyé dúró mẹ́sì wọ̀ ní Richard. yẹ́nà. a move. movement movement movement movement Richard. bẹ́ẹ̀kì tó ń ṣe rádaràda tó dára báàgì tó ń ṣe rádaràdà tó dára. máa fọ orí ẹ̀dá tó lárọ́. àbí kọ́lọ́run àgbà kó tó. èmi sáré jó máa fọ orí ẹ̀dá mi. àbí kọ́lọ́run àgbà kó tó. báàgì tó ń ṣe rádaràdà tó dára. báàgì tó ń ṣe rádaràdà tó dára. yọ̀ọ́ máa ń lọ́kọ̀ọ́ ṣọ́rọ́ ọmọ ẹlẹ́lẹ́ ó kéré gan fún mi láti fẹ́ pa owó mo ní seven million ní tí ò bá pé má wàá bíbá yìí mo dẹ̀ fún ẹ ní two three days tó bá kówó mi wá màá waste ẹ̀ ní o tó bá fẹ́ ni kò sọ méjì nínú kí n wéèsì àbí máa kó wá jẹ́ kí n mọ̀. àgbo wa. ògbójọ ọjọ́ òun àgbo yẹn wá. eléyìí ò sọ̀rọ̀ sókè. ọ̀rọ̀ kí ló ṣe ẹ̀ náà ọjọ́ òun àgbo yẹn wá. máa fi ilẹ̀ ẹ jẹ́ kó kú. ẹ o ṣá ògùn fẹ́ pa àyà ẹ̀ ó kó tún ya òyà ó ní sọ̀rọ̀ sọ. My child by name. Welcome, sir. Yeah, my child is missing. Wow. So there's a particularly design tá a yàn fẹ́ra tẹ́lẹ̀ ẹ̀ndẹ̀ ìyá àdẹ̀fẹ́ra Okay. So we should be hurry. yìí ló bá kó àwọn táwùtù wa. Bẹ́ẹ̀ gbá Yes, what lè gbọ́ ọmọ what lọ. Fún wa padà pè mí, eh. wọ́n á nine of next month eh. ní can work wá gbọ́ ọmọ yẹn. Kẹ́yìn mọ Actually, wọ́n sọ pé àwọn máa fún mi but don't buy ṣe fún mi ládírẹ́sì màá forward everything. No problem. Okay sir ẹ lọ kọ statement fún àwọn ọlọ́pàá tó wà ní abẹ́ nípa ẹ̀ àwọn máa mọ bó ṣe máa fọ́nà àwọn máa fọ́nà yìí. no problem sir thank you sir yeah, it's my pleasure sir. Yes, sir. máa wájú ó dá mi mọ̀. Ah, ara mi kò bẹ́ẹ̀. kò fẹ́ mọ̀ mi àbí. Ah, tani tani gan. Ah, èmi ni Richard. ọ̀pẹ́ mi bẹ̀rẹ̀ náà kí ló ṣẹlẹ̀ so ti gbé lẹ́bùtọ́ ga ni kò gbé wá so ti gbé dání. actually wọ́pọ̀ wọ́pọ̀ ni mo bá lọ́rọ̀ ọ̀gá yín mo bá lọ́rọ̀. Ah, tọ́lọ́ bá jẹ́ kó rọ́ọ̀gá ni ò tọ́rọ́gá wà ní yàn kọ̀mpútà òdì ìsàlẹ̀ bẹ́ẹ̀ ìyẹn tó bá dẹ̀ lè dé bẹ́ẹ̀ nítorí ẹ̀mí ò sí ọlọ́ òkè ọ̀gbẹ́ni gbélé lẹ̀ ìbílẹ̀ ah, ọ̀gbẹ́ni sọ́rọ́ tó gbẹ́ gbé wà yẹn gan sẹ́ẹ̀ àwa ló ní torí àbọ̀sì ló níyẹn ọ̀gbẹ́ni sọ́rọ́ ọmọ tó ń bá lọ yẹn olè rọ́mọ gbé bọ̀ torí position kan ni wà tọ́gá mi wà ó ti yẹ ọlọ́mọ kan ní ẹ ọlọ́mọ kan náà dẹ̀ lọ́gá mi ó ti yẹ. a ló sọ fún ẹ pé ọlọ́mọ. ọgbẹ́ni gba pé gbogbo sórí ẹ làwa mọ̀ ó ti yẹ ọlọ́mọ kan ní ọlọ́mọ kan lọ́gá ọ̀gá ọ̀dẹ̀ lè gbọ́ ọmọ ọlẹ̀ fáà lówó kò dẹ̀ máa bá tiẹ̀ lọ wá. mo fẹ́ kó mọ̀ pé tẹ bá lè gíràn gíràn jù mí lọ. ẹ ọgbẹ́ni fibẹ̀ ẹ lẹ̀ àṣewọ̀ jọlọ ni. nobody shall go without judgment. ọgbẹ́ni ṣèwọ̀ jọlọ ni. ah rò bó smart àbí o tún ti wá mi dé o ti pa àwọn tó bóyá stop dem níbẹ̀ bá drop down shift to the back ọmọ. gbogbo dání polówó sí gbogbo sí gbogbo gbogbo sí gbogbo. Sọ́mọ rẹ̀ sáàbù. Má ṣe báyìí fún mi. Má ṣe báyìí fún mi náà. Bọ̀ ọmọ ọmọ yìí nìkan ló kù fún mi náà. Bọ̀ ọ́n play smart náà. Mi ò play smart. Má pa náà. Ẹ́ owó mi dà, màá kọ́ mẹ́ fún ẹ̀sìn. Jọ má ṣe báyìí fún mi náà. Ọmọ ọmọ yìí nìkan ló kù fún mi o ò tún gbọ́ o mọ̀ bẹ́ẹ̀ ló kówó mi dání àbí. teacher teacher ah jọ dáríjì mi dáríjì mi mọ̀ pé bó ṣe máa rí leléyìí. Auntie, you give your testimony back on just now. Ìjọ ti àpèrà pé the ọmọ ti dájú. It's not fortunate. Bá mi ṣe sí mú ọlọ́run. Kílẹ̀ No. I put Àpò on kò bá ṣe ló máa ní kò tẹ́lẹ̀ ṣe sí. Bọ̀ lọ́pṣọ̀n, iṣẹ́ tiwa ni a ṣe fún. Ẹ mú kò ṣe mi kò dọ́kítọ̀ nìyí nà ẹ kò bá mi wá one or two things tẹ́ máa ṣe ah, ṣe sí ẹ ṣe lè ṣe kọ́ sí. I'm very sorry, very sorry, Starry. You take it easy. You take it easy. God can see by what is miracle. Ah, street ló dé fa gbogbo eléyìí. Ẹyẹ yín dọ́kítọ̀ bọ̀ tí kò tí mo jẹ́ kó yẹ ni pé nǹkan tẹ bá lè ṣe sí ẹkùn bá mi ṣe é jọ. Bóyá kẹ́ ẹ tún tẹ́sítì ṣe. Báwo carry out o patient kò ti rí kò lè sọ. kí ló kà kó báyìí mọ́. ẹ má dára tí mo gbà ẹgbẹ́ ọlọ́run sì lè gbàdúrà yìí ṣègbọ́ pẹ̀lú tó bá yẹn máa wọra ìyá máa ṣe. dókítà sọ pé kò mọ ìyẹn ló ń lọ pé sẹ́ àá yéè mo máa gbọ́ ọmọ mi padà lọ́wọ́ ẹ̀ jọ dárí jí mi jọ jọ. They're under arrest. They're under arrest. Drop your gun. Drop your gun. Àdìgbà tó ti wá Guilford ní station wa. Báwo ni? Mo wà pa. Nǹkan àpò ló wá sí ọ̀dọ̀ wa ní Nìjẹ̀sà wa. Ó wá rí fọ́ọ̀sì kankan. So ọ̀rọ̀ yẹn ó ní arábìnrin kan ó lò ti fẹ́ rí and then ó ní ọgbọ́n ọmọ yẹn síbí kan ṣáà. Ní sùúrù ní sùúrù. Tí bá gbọ́ ẹ yé bọ̀bọ̀ kan wá sọ́dọ̀ ẹ̀ níjẹta ó ní nǹkan dẹ̀wà tó bẹ̀rẹ̀ ṣé nǹkan wà láàrin wọn. wọ́n ní ọmọ ọmọ wà láàrin wọn. rísí tẹ́mi fi ń béèrè ni pé kí n lè mọ bí màá yẹ ṣiṣẹ́ lé lórí. ẹnu wọn na plan mo na plan. kí ló bá ṣẹlẹ̀. mo fẹ́ yẹn kó bá mi fèsì ẹnìyẹn lọ so màá fún ẹ ní passport ẹ so màá ní báyìí ó ní ọkọ̀ fẹ́sìmẹ́tì pọ̀ so màá fún ẹ fẹ́sìmẹ́tì yẹn so ọmọ máa ṣe ṣiṣẹ́ máa máa fọ́lù ìrìnsẹ̀ báyẹn ó máa náà kan lọ́wọ́. ó máa lẹ́bọ̀ lẹ́rù. nǹkan bó ṣe wọlé yẹn gan-an mi gan-an tún yẹn pé. olójú kan statement kalẹ̀ ó máa fẹ́ lẹ́bọ̀ lẹ́rù à. ìgbà wọn máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ báyìí. ẹ ń tèmi ni pé kí n gba dítèzẹ̀ kí n mọ dítèzẹ̀ tí ẹni kó má jìnnà sí mi ah, tí o bá ti jìnnà sí mi á lè easy fún mi láti iṣẹ́ mi tèmi ah, plus ok bye. They follow it. Trace it. Yes. Torí mo máa rí ẹ̀dùn jẹ́. Rub the other side. O ti gbé ìdílé àgbà máa yá. Move back. Move this way. Abi tó ń ṣe Abi sódàrà. Àbí kọ́lọ́run Taki toshe ra da da, da, da. Taki toshe da da da, da, da. Àfi kálárò wa kóso. Àfi kálárò kóso.